ire ni mo fẹ́. ni fún ọlọ́run lókè ọ̀run ẹ kú ojúmọ́ níbi tí ẹ ti ń gbọ́ mi ṣe dáadáa la jí lórúkọ jésù ẹni rí dààmú lónìí ìrìn àjò yín lónìí lórúkọ jésù kò ní méwu lọ́wọ́ ààbò ọlọ́run tó dájú yóò wà lórí yín ẹ̀yin ọlọ́jọ́ bí mo kí yín happy birthday to you ẹ̀mí gígùn àti àlàáfíà olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún yín àdúrà yín kọ̀kọ̀ yóò di ẹ̀rí gbangba nínú àjò ọdún titun yín yìí lórúkọ jésù kristi àwọn èèyàn ó bá yín yọ̀ àṣeyọrí tó ṣe é tọ́ka sí àánú ọlọ́run á mú yín ṣe ẹ̀ẹ́dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ oore gbà ogun àdágbé kò ní jà yín ogun àdáfà kò ní jà yín ìrànlọ́wọ́ á dìde fún yín bẹ́ẹ̀ ni kó rí bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ jésù kristi olúwa wa àmín ìwé psalm orí thirty four ẹsẹ̀ twenty òun gbàdúrà lẹ́nìí psalm orí thirty four ẹsẹ̀ twenty bíbélì wípé a máa pa gbogbo egungun rẹ̀ mọ́ kì í jẹ́ kí ọ̀kan kan fọ́ nínú wọn. ẹ ké aleluya níbi tá a kà yìí ó ń sọ àwọn àǹfààní tí ọlọ́run máa ń ṣe fún àwọn tí a bá kà kún olódodo níwájú rẹ̀ ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní fún wọn. bòtí ní ẹsẹ̀ ogún yìí ó ní ọlọ́run máa ń pa egungun àwọn ènìyàn rẹ̀ mọ́ ọmọ ń pa egungun ẹni tí a bá kà sí olódodo níwájú rẹ̀ mọ́ ó ní kì í jẹ́ kí egungun wọn fọ́ yẹn ni pé ọlọ́run máa ń secure àwọn èèyàn rẹ̀ from deadly accident mo dẹ̀ gba ọlọ́run gbọ́ pé àwa ènìyàn rẹ̀ tá a gbẹ́kẹ̀lé ọlọ́run yóò mú ìlérí yìí ṣẹ nínú ayé wa lópin ọdún yìí pípé ara ló fi wọnú ọdún yìí ò ní jáde kó nú ẹ ní ààbọ̀ ara ọlọ́run yóò pa ọmọ ẹ̀yin èèyàn mi ọlọ́run lè ṣe fún yàn o ẹ má gbàgbé wípé bí kò ṣe pé olúwa bá pa ìlú náà mọ́ olùsọjí lásán ni o ẹni tọ́lọ́ ń bá secure olóní security o mo máa ń sọ fáwọn ènìyàn pé ẹni tí ì bá sùn tí ì bá tó gbé òun nìkan ló lè jẹ́ olùpamọ́ èèyàn mi ní rí ẹ̀dá ènìyàn ọ̀hún tí kì sùn tàbí tí kì í so olúwa nìkan wọn ní ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì sùn bẹ́ẹ̀ ni kì í tó èmi ò ní kọ́ mọ́ lo security o ó dáa kẹran mọ́ jẹ́lé ni wọ́n bẹ́ẹ̀ ni mo sọ ṣùgbọ́n jẹ́ kí ààbò rẹ yẹtí ìpamọ́ rẹ kó wà ní ọ̀dọ̀ Ọlọ́run mo sì ń gbọ́ Ọlọ́run gbọ́ pé nítòkùnú ọdún yìí ìjàmbá ó kéré ó tóbi kò ní jẹ́ tiẹ̀ tọmọtọmọ ò ní ní jàmbá ẹ jẹ́ á gbàdúrà ẹ tẹ́wọ́ lórúkọ Jésù nírìn àjò rẹ lónìí Ọlọ́run yóò pa egungun rẹ mọ́ ìjàmbá ó kéré tàbó tóbi kò ní jẹ́ tiẹ̀ egungun rẹ kò ní fọ́ egungun rẹ kò ní yẹ̀ lórúkọ Jésù kékeré inú ẹ̀jẹ̀ rẹ kò ní bọ́ sílẹ̀ ààbò Ọlọ́run yóò wà lórí rẹ ní yòókù ọdún yìí lórúkọ Jésù ò ní ní jàmbá àtiwọ́ àtẹbí àtàrà àtọmọ ìjàmbá ò ní tàyín ẹ̀ẹ́ni níjàmbá mọ́tò ẹ̀ẹ́ni níjàmbá iná ọfà ayé ò ní báyìí àánú ọlọ́run yóò pa ọmọ orí ọ̀fẹ́ rẹ̀ á dó fún ẹ gbogbo ibi tó ní aládé tó léèyàn dé ò ní gba ìpè ìbànújẹ́ yóò dára fún ọ kẹ́ ó balẹ̀ àánú ọlọ́run yóò fọ̀hún fún ọ àánú ọlọ́run yóò wá orí ìrànlọ́wọ́ á dé fún ọ ojú òsì ní tì ọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàìsàn olúwa kó dáwọ́ lé àgọ́ ara yín kó gba àtúnṣe ẹ̀yin tẹ́ wà ní àtìmọ́lé ọ̀tá lórí ọ̀rọ̀ tẹ́ mọ́wọ́ tẹ́ mẹsẹ̀ ọlọ́run yóò kó yín yọ gbogbo ẹ̀yin tẹ́ ṣoore tó dibi mọ́ yín lọ́wọ́ ọlọ́run yóò kó yín lọ gbogbo ẹ̀yin tẹ́ gbéjà kò nítorí ohun ìní yín ọlọ́run kó gbé yín níjà ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́yìn odi tí ààyè ò tí gbà yín ọlọ́run kó fààyè gbà yín ìwé tẹ́ nílò táyé ò fi gbà yín kọ́dún ètò parí ọlọ́run kó wá jáde fún yín kẹ́ẹ̀rá gbà kí jésù ọmọ ọlọ́run ó ṣe ìyanu ńlá nínú ayé yín ó ti rí bẹ́ẹ̀ o àlàáfíà ní orílẹ̀-èdè wa àlàáfíà ní orílẹ̀-èdè tó ti ń gbọ́ mi àlàáfíà lọ́ọ̀dẹ̀ rẹ ìmọ́lẹ̀ ọ̀run kó jẹ́ àmànà fún ọ lórúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín. èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution Grant ní sam ewang estate nílùú abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí ire ayọ̀ lọ́wọ́.